ṣènìyàn ṣènìyàn ṣènìyàn ṣènìyàn means good-natured ṣènìyàn means good-natured adé ṣènìyàn gbogbo ènìyàn ló fẹ́ràn rẹ̀ Adé ṣènìyàn, gbogbo ènìyàn ló fẹ́ràn rẹ̀.